káàárọ̀ o gbogbo ẹ̀yin èèyàn wa níbi tí ẹ ti ń wò wá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ tuntun tó tó fún wa lénìí èní tí ń jẹ́ ọjọ́ ìsinmi ti Olúwa àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá a sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí fún orí ọ̀fẹ́ ńlá èyí tí ọlọ́run fún wa lónìí ká tún rí òní láyọ̀ àti àlàáfíà ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin màmá wa ẹ ṣé gan gbogbo ẹ̀yin bàbá wa ẹ ṣé gbogbo ẹ̀yin àbúrò wa pátá tẹ́ ń fi ojú ayọ̀ wò wá èmi ọmọ yín náà ni bàbá confam jb ẹ ẹ pàdé wa nínú ìsìn ti àárọ̀ yìí aago méjìlá àbọ̀ òun ni ó máa bẹ̀rẹ̀ ní ọ̀sán yìí kò pẹ́ mọ́ ẹ pàdé wa nínú ìsìn ẹ sì máa bá ọlọ́run pàdé ohun tí mo fẹ́ sọ fún yín ní àárọ̀ yìí ni wípé ohun tí ẹ máa fi mọ wòlíì ni pé kó sọ̀rọ̀ pé olúwa ló ní kòun sọ tó sì rí bẹ́ẹ̀ ẹ tẹ́ bá wo gbogbo ohun tí olúwa rán wa lórí ọ̀rọ̀ TB Joshua tí a sì sọ síta pé báyìí lolúwa rán wa gbogbo ẹ̀ ló ti ń ṣe ṣe rí àsọtẹ́lẹ̀ ó ní ìgbà ó sì ní àkókò ìwọ ló ń kánjú gbogbo ohun tọ́lọ́run sọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation pátá gbogbo ẹ̀ ló máa ṣe ẹ̀yin ẹ kọ sílẹ̀ tó bá ṣáà ti jẹ́ wípé Ọlọ́run òun ló rán wa èmi dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ló rán wa ọ̀pọ̀lọpọ̀ ni kò gbà wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn ohun tí ènìyàn sọ ju ohun tí olúwa sọ lọ ṣùgbọ́n ohun tí ọlọ́run sọ lórí tv joshua tó gbẹnu èmi ìránṣẹ́ rẹ̀ sọ baba confam jp tí gbogbo ayé mọ̀ pátá gbogbo ẹ̀ ti ń ṣe o go and search it very well wàá rí pé ó ti ń ṣe olúwa sọ nítorí the problem is that gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rí mánu yẹn bí ẹni wípé ah this man is godlike fine it is godlike tó bá preach fún ẹ wàá rí pé wàá máa wò pé what manner of man is this but ibi tí problem wọn ti wá òun nìyí wọ́n ń ṣe iṣẹ́ ìyanu wọ́n sì ń sọ wípé ní orúkọ Ọlọ́run ni àwọn ń ṣe kò sì rí bẹ́ẹ̀ ibi tí wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn ṣe wá gbogbo tí mo introduce ṣe mo ń jẹ́ kó yí ẹ dáadáa wípé sórí ewé àtegbò tí mo ń sọ fún ẹ kò sí iṣẹ́ tó fẹ́ fi ewé àtegbò ṣe nínú healing tí kò lè ṣeé ṣe ewé àti egbò yìí dẹ̀kẹ̀rẹ̀ ti ọlọ́run ni gbogbo tóun tí ohun tí mo lè ṣe láyé yìí tó bá ti kọjá pé ti olúwa ni èmi kì í báyàn ṣe ṣèbí tí wọ́n ti ní problem pẹ̀lú ọlọ́run nìyẹn fine they preach well fine gbogbo ayé ló mọ̀ wọ́n ìwọ gan mọ̀ wọ́n ìwọ tó ń gbọ́ mi yìí ṣùgbọ́n ibi tí wọ́n ti ní clash pẹ̀lú ọlọ́run ni wípé wọ́n parọ́ fún gbogbo ayé pé gbogbo ohun táwọn ń ṣe yìí ní orúkọ ọlọ́run ni àwọn fi ń ṣe kì í sì ń ṣe bẹ́ẹ̀ olúwa sì gbé ìran wọn jáde olúwa sọ fún wa wípé ó pẹ́ jù five years to now sinagogu tẹ̀ ń rí yẹn ẹ ò ní dúró ẹ mọ̀ òun ló ti bẹ̀rẹ̀ yẹn sì wọ́n yé mọ̀ pé irọ́ là ń pa gba ọlọ́run gbọ́ nínú wa gbọ́ ẹni tó rán wa sí ẹ gbọ́ ìwọ kan fetí balẹ̀ kó o lè rìnrìn àjò yẹn pẹ̀lú ògo ojú òní tiwa ọmọ kan náà lánàá ó sọ fún mi wípé lórí feedback mi ó ní bàbá ó ní kí lédè tẹ̀ ṣe ti sọ prophesy ẹ kí Gumi tó wá sí tí Gumi tó wá sí Ìgbòho go and check all my prophesy gbogbo ẹ̀ pátá ló ti jáde ẹ̀yin ni ẹ ò kọbi ara sí ẹ fẹ́ràn nǹkan tí ènìyàn bá ń sọ lẹ́nu ju nǹkan tí ọlọ́run sọ lọ jẹ́ kí n sọ fún ẹ èmi ò rọra mi o nítorí ẹ mi ò lè tẹ́ ọlọ́run ló rán mi ẹni tó sì rán mi ó wà lẹ́yìn mi pàdé mi nínú ìsìn ní ọ̀sán yìí aago méjìlá àbọ̀ la máa bẹ̀rẹ̀ ìsìn lọ́sàn yìí ojú òní tiẹ̀ èmi ti yín tòótọ́ ọmọ yín baba confam jp mo appreciate gbogbo ẹ̀yin mọ́mi wa àtẹ̀yin dáàdi wa ẹ̀gbọ́n mi àtàbúrò mi ever níbi tí ẹ ti ń gbọ́ fídíò yìí ẹ ṣe gan ni god bless you happy sunday eh, ó dìgbà kan náà thank you.